ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem orúkọ ẹgbẹ́dùn àwọn àlejò mi tí mo gbé wá fún yín lónìí ẹ̀yin náà rí bí kọlùkù wọn náà bí wọ́n ti ṣàlàyé ara wọn tí ọ̀rọ̀ náà sì dáṣaká a wa tí akọ́kọ́ bá sọ̀rọ̀ tí wọ́n bá sọ lórí pàtàkì ààwẹ̀ Ramadan ká lè mọ̀ yí pé ààwẹ̀ Ramadan tọ́lọ̀ ní àgbà yìí kì í sí pé ó fẹ́ fi fara ebi kì í níjọ́ tí wọ́n bá yó kó lè pé ẹni tí ebi ń pa nì náà ọmọ yẹn kó sàánú rẹ eléyìí náà fi ń sí gbogbo ẹyin ìjọba wa ẹ dákun ẹ sàánú wa ẹ sàánú wa nínú ìlú tá a wà yìí ìlú nàìjíríà yìí ara ni àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn ọ̀rọ̀ coronavirus yìí ó tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan o ó tú àṣírí o gbogbo ayé dẹ̀ mọ àwọn kan nílùú òyìnbó wọ́n so àwọn tí wọ́n wọ́n ní kan bá ṣe ní kan máa gbélé tí wọ́n jáde àti nǹkan tí àwọn òjọba wọ́n ṣètò fún gbogbo wọn ẹnu ọ̀nà wọn báyìí ni wọ́n lọ gbóúnjẹ wọn sí tó ń kálukú gbóúnjẹ wọlé nílẹ̀ bá ti mọ́ àwa náà lè ṣe bẹ́ẹ̀ náà a lè ṣe ẹni ká má jáde ká má jáde akọ àwa náà á jáde àwọn èèyàn jáde síta àmọ́ tí wọ́n wà náà bí kòró ọ̀bá pa wọ́n mọ́ta ebi tó fẹ́ pa wọ́n mọ́nulẹ̀ yìí ń kọ́ ẹ dákun Ramadan ti dé báyìí oṣù àánú ni o ẹ jẹ́ àfi sàánú ara wa o ẹ jẹ́ àfi sàánú ara wa o ẹ dákun àwọn ìjọba abìkan wọ́n ń fáwọn aráàlú wọn wọ́n ń fún wọn lówó àwọn kan ń sanwó ọ̀sẹ̀ àwọn kan ń sanwó oṣù fún wọn láwọn owó tó tówó lówó tó tó yẹn dá nǹkan ṣe ní Nàìjíríà tó yẹ kó tí yẹn bá rí ìgbà Nàìjíríà lẹ́ẹ̀kan báyìí ó tó mójútó gbèsè ayé tí gbèsè ayé ló sì balance wọ́n náà ń fáwọn yẹn lóṣooṣù ẹnìkan sùn òtí ẹ̀ bíi three hundred thousand Nàìjíríà money ló jẹ́ àwọn kan three hundred fifty thousand naira Nigeria money ló jẹ́ Allahu Akbar ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ jó lórí wa náà ẹ dákun ẹ ṣàánú àwa náà ẹ ṣàánú àwa náà ẹ má pín kínní gbogbo ẹ̀yin olówó tẹ́ ń gbowó fúnjọba ó dá bẹ́ẹ̀ ṣe gbé fúnjọba kíjọba lè pín fún wa náà ni ẹ dákun ìjọba ẹ wá pín ẹ pín kọ́kárí ẹ jẹ́ kó ń jẹ́ sùn wá bọ̀ àwẹ̀ láwàánú ẹ̀yí ẹ mọ̀jà tún fi ebi gba àwẹ̀ mọ̀jà tún fi ebi gba àwẹ̀ kárí nǹkan jẹ́ ń sinú kárí nǹkan jẹ́ ń sáàrì ẹ dákun ẹ ṣàánú ajé nítorí Ọlọ́run àwa ń bẹ̀ ni o àwọn oníwàásí kan tá a ṣe fún yín tí ó bá yín wí àmọ́ àwọn ọbẹ̀ yín ni tọ́rẹ́ yín ni ọlọ́run gbé sípò agbára ìsìláàmù ọ̀dẹ̀ gbà wá láàyè ká bú gbogbo àwọn tọ́lọ́run bá gbé sípò agbára àfi ká máa bá wọn sọ̀rọ̀ ká máa ká máa bẹ̀ wọ́n ká sì máa tù wọ́n tọ́lọ́run ní kúlẹ̀ láhùn mọ́ máa lè kàlímùlì òun ọlọ́run lọ bá ọlọ́lá tí ń yan gbogbo èèyàn sípò ọlá òun lòun máa ń yàn sípò ọlá o ẹni òun bá sì yàn sípò ọlá òun tó gbọdọ̀ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ó gbogbo wa eléyìí jẹ́ gẹ́gẹ́ bí ìrántí tẹ́mi fẹ́ fi kún ìta àwọn àfáà sọ fún wa ká lè mọ̀ pé Ramadan oṣù òkè oṣù àánú wa kọ́ wa láàánú ni ká ṣàánú ara wa ẹ̀rọ àwọn àdúgbò ibì kan wọ́n fún wọn ní búrẹ́dì ibì kan wọ́n ń gbá búrẹ́dì yẹn dànù pé ah, odidi ilé kan búrẹ́dì méjì ah kíní yẹn bù wá kù ó bù wá kù tọ́jú pé bẹ́ẹ̀ ni ó bù wá kù ó dẹ̀ dá mi lójú pé ó pọ́sibù kẹ́ pẹ́ ni tó fún tó gbé búrẹ́dì ránṣẹ́ ni tó gbé ránṣẹ́ kọ̀hún àmọ́ kí búrẹ́dì ò tó débi tí wọ́n rán búrẹ́dì búrẹ́dì ti jòkù tán àwọn àdánwò tá kò sí Nàìjíríà nù bẹ́ẹ̀ nìkan bá gbé kalẹ̀ pé hundred thousand naira ní o ẹ lọ pín fẹ́yàn mẹ́wàá a mọ̀ pé wọ́n á gbọ́ hundred thousand kalẹ̀ fẹ́yàn mẹ́wàá ìyẹn ten thousand ló ń kálukú òmù àmẹ́ni tó bú yẹn wá a wá wò pé àmọ́ wa gọ̀ wọ́n á kó ten thousand fún èmi tí wọ́n á lọ gbowó wá ń kọ́ wọ́n á kọ́kọ́ yọ five thousand naira lórí ẹnì kọ̀ọ̀kan á kó five thousand naira jíṣẹ́ fún wọn ẹni máa kó five thousand naira jíṣẹ́ kótó ẹ kó fún ará àdúgbò yín o five thousand yẹn òun náà tó yọ two two thousand bẹ́ẹ̀ at the end of the day ten thousand ọ̀padà wá di two two thousand máwọn èèyàn lọ́wọ́ ẹ dákun ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run gbogbo eléyìí ó ṣòro bí yẹn bá déwájú ọlọ́run pẹ̀lú gbogbo eléyìí wàláì haramu ni ọlọ́run ni wàmọ́ ntẹ́ ntẹ́ ń jẹ sínú yín yẹn wàláì sa'ir ni wọ́n ń pè iná sa'ir ni wọ́n sẹ́yẹ sílá wọn sa'ira ọlọ́run ni gbogbo ntẹ́ ń jẹrú ntẹ́ ń jẹrú oúnjẹ bẹ́ẹ̀ nna ma ta kunu na fi butu nihin naaran nna ma ya kunu na fi butu nihin naaran ọlọ́run ni nálẹ̀ ń jẹ síkun ara yín ẹ padà wọná náà ni ọlọ́run mọ̀sẹ̀ wa lọ́mọ náà lè jẹ́ gẹ́gẹ́ bí ìsìtì tèmi níwọ̀n bára ń pẹ́ fún gbogbo wa ọlọ́run kó dúró pọ̀ ẹ má jà á dúró pọ̀ oyè ẹja fúnra wa ní space kọ́mọ̀ sí à ń kóra ẹni jọ ẹja kù fúngbà díẹ̀ náà ni ọlọ́wọ́n bá a bá kòrónà kòrónà ọlọ́wọ́n bá a bá wí yóò bá a lé àrùn náà wọgbó yányán tá à ní gbúrò rẹ̀ mọ́ ọlọ́wọ́n sànù wa ń bẹ̀ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́wọ́n lálá ilá illallah sẹ́ni láàárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ yìí pé gẹ́gẹ́ bá ti máa ń ṣe ètò yìí náà ni pé a máa ń gbogbo ẹ̀yin tẹ́ ń kẹ́bùn wá fún wa à ń retí ẹ̀bùn yín àmọ́ ẹ̀bùn tá a fẹ́ jù lọ́dún yìí gẹ́gẹ́ bá a mọ̀ kókò sí movement ẹ owó ni wọ́n fẹ́ da jù lọ́dún yìí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fún alẹ́bùn ẹ transfer owó sí wa yóò rọrùn fún wa láti máa pé ẹni tá a bá fẹ́ fún lẹ́bùn tó bá gba ẹ̀bùn wa ní tó bá gba ìbéèrè wa ní òun náà kàn send account number ni á dẹ̀ send owó yẹn sí lọ́ba tán even tá a bá lórí program a lè pé ń tọ̀hún lórí program kẹ́ ẹ gbọ́ ohun rẹ̀ pé ah, owó tá a send o wọ́n ti fún ẹni tó gba ẹ̀bùn yẹn tó náà dẹ̀ pè padà lórí program tí ó dúpẹ́ lọ́wọ́ yín tó kálukú náà gbọ́ pé ah transparency ó wà nínú tí wọ́n ń ṣe tó ti yé wa bẹ́ẹ̀ bá ti ṣe lọ́dún yìí nìyẹn ẹni tẹ́ bá dẹ̀ kó ẹ̀bùn náà wá fún ẹ̀kọ́ wa àmọ́ ẹ̀kọ́ pẹ̀lú ògùn ọlọ́run ṣá àlá ọlọ́run padà tu wálẹ̀ tí movement yẹn padà wà káwé tó tán pé movement bá ti wà àwọn lọ kẹ́bùn wa bẹ́ẹ̀ náà bá ti fẹ́ gbẹ̀bùn ẹ lè wá gbà ọlọ́run dákun mọ́sàsì ogun ẹ̀ nírọ̀rùn àmọ́kẹ́ bíi ìbéèrè tá a máa ń béèrè ní gbogbo ọdọọdún ìbéèrè tọdún yìí rèé àkọ́kọ́ béèrè ní ẹ̀mú bẹ́ẹ̀rò tẹ́ kọ́ sí tẹ́ fi kọ́ o ẹ̀sìn múwe tẹ́ kọ́ sí. ìbéèrè mi àkọ́kọ́ fún àkọ́kọ́ ìbéèrè tọdún yìí. number one kamaratin wúrídà fi súratil isra'i dhikirul qur'ani kamaratin wúrídà fi súratil isra'i dhikirul qur'ani ẹ̀ẹ́mẹ́lò lọ́lọ́wọ́n ọba mi dárúkọ alukur'an alukur'an alukur'an nínú súratil isra'i. inú surat isra'i ọlọ́run dákọ̀ alukurani ní iye ìgbà kan bẹ̀ èyí ní sọ ìgbà tó jẹ́ iye ìgbà mélòó ọlọ́run dákọ̀ alukurani nínú suratul isra'i ẹ lọ sí suratul isra'i ẹ bá ẹ ka kurani iye kurani kurani kurani kurani tó ọlọ́run dákọ̀ ńbẹ̀ ẹ mélòó ni. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì máa dárú malaikatil malik bainal malak wọ́n ń pe malaika kan ní máàlíkù malaika ni máàlíkù lórúkọ ẹ̀ kí ni iṣẹ́ rẹ̀ gan láàrin àwọn malaika tó kù kí ni assignment tọ́lọ́ ń gbé lóhun lọ́wọ́ ti ń ṣe lẹ́nu àwọn màláíkà tó kù. ìbéèrè lẹ́ẹ̀kẹta mọ̀nìhúwàlì mọ́lẹ́kù sọ́hìbìlì wo ló wà níbi ètò ibi ọlọ́run ó ti ṣe ìdájọ́ tí ó ti wọn òṣùwọ̀n ṣe kó aya níjọ́gbọ́dọ̀ kìámà màláíkà kan ní bẹ ní ìcháàjì yẹn tí ó ti ń bi tá a tọ́lọ́run wọn ṣe kó wa tá a ti wa ẹni ó bá ṣiṣẹ́ rere ẹni ó bá ṣiṣẹ́ ẹbí mọ̀láyíkà kan ló wà ní ìjájẹ mọ̀láyíkà wo ni kí lórúkọ mọ̀láyíkà yẹn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nù ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá béèrè yìí ẹni ó bá dáhùn mẹ́tẹ̀ẹ̀ta pé tí béèrè tí dáhùn rẹ̀ bá dẹ̀ kọ́kọ́ wọlé òun la pè láti wá gba ẹ̀bùn wa o tí dáhùn rẹ̀ kọ́kọ́ wọlé kìí ṣe pé tó bá dáhùn nígbà tó ilẹ̀ ti mọ́ tán tí àwọn àtọ́gbẹ̀bùn ti táwọn àtọ́gbẹ̀bùn ti wá wọlé tán yẹn o rọ o bí mo ṣe ń béèrè lọ́wọ́lọ́wọ́ yìí tètè máa dáhùn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kan náà bí ìbéèrè bá ṣe wọlé tọ̀dẹ̀ gbá dára tọgbà mẹ́ẹ̀ẹ́ta tán ìwọlá pè kọ́ wá gbẹ̀bùn rẹ̀ nọ́mbà tẹ́ text sí text message ni text message lásán náà ni nọ́mbà tẹ́ máa text message yìí sí rè zero seven zero three two six zero two six zero three ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí zero seven zero three two six zero two six zero three òun ni nọ́mbà tí ẹ text answer yín sí fún ìbéèrè yín tá a ní kẹ́ ẹ béèrè tó bí fún ìbéèrè yìí tí a ní kẹ́ ẹ dáhùn kọ́lọ̀ mọ́sà ṣe nírọ̀rùn fún wa ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àwọn ìbéèrè náà láti kà síwájú yẹn kó tó di pé a máa wá lọ ní àárọ̀ yìí àkọ́kọ́ ètò lélẹ̀ yìí àdúrà náà ló yẹ ká sì fi ṣe ká sì fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó sọ wa látẹ̀sìn ti di ọdún yìí ọlọ́run ò ṣe alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ọba tí ó sọ wa tó dàbò wa láti èsì ti dọdún yìí ọlọ́run dákun musa gba ọpẹ́ wa. àwa dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá tí ọlọ́run gbé iléeṣẹ́ ilé lọ́rọ́ iléeṣẹ́ náà jẹ́ VMN tí tí Orísun jẹ́ kan pàtàkì ní abẹ́ iléeṣẹ́ náà. bàbá wa Mr Fẹ́mi Adéríbigbé tí wọ́n fún wa ní àǹfààní láti bá àwọn ọmọ ìyá wa mùsùlùmí láti bá wọn sọ̀rọ̀ bàbá náà fẹ́ràn ọlọ́run púpọ̀ lára wa wọ́n sì fẹ́ràn islam púpọ̀ gbogbo tí ń ta gbé déwájú wọn tó jẹ́ nǹkan mùsùlùmí tí wọ́n máa takò ọlọ́run dákun mọ́sà wàlá láìla ìlọ́lá mọ́jọ wọn máa padà sí ibú láéláé mọ́jọ ká máa padà sí ìgbà bá àtijọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí pẹ̀lú àyàtà láfíà yìí ọlọ́run jájọ parẹ́ pẹ̀lú àyàtà láfíà náà ọlá nàbí lọ́dún gbogbo tọ́lọ́run ṣe fún bàbá Fẹ́mi Adébígbé lọ́mọ ni láya ni ní gbogbo dúkìá ni ọlọ́run níjọ́ bàjẹ́ kò ní parẹ́ o aburú ò ní ṣe wọn kò ní ṣe gbólé ṣe wọn o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wọ́n á fi tiwọn náà kí ọ̀gá mi pàtàkì Mr. Ṣèyí Adébígbé wọ́n wà ń dètò gbogbo bí iléeṣẹ́ náà ṣe ń gbèrú ọlọ́run ní dọ̀rọ̀ tiwọn náà rú o ọlọ́run bá àgbàdo àwọn o. mo kí Mr. Sogo tó yẹ pé àwọn ni wọ́n ń sásókè sásódò lórí bí programu yóò ṣe dúró déédéé àti Mr. Fẹ́mi Ayénumẹ́lọ eh, Mr. Sogo Abiona Fẹ́mi Ayénumẹ́lọ uh, eh, jùwọ́n àti wọn wà nídìí eh, kámẹ́rà tí ẹ fi ń rí mi wò ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan o gbogbo àwọn tó wà nídìí ọ́díò wa náà tí òun náà fi ń dá ṣákáṣáká Mr. Francis ni àti gbogbo àwọn tó ń rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba àgbàdo ògo yín náà o ọlọ́run ọba ṣe dáadáa fún yín o. àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé owó kalẹ̀ fẹ́tò ọ̀hún tí fi ń tẹ̀síwájú bàbá wa Dr. Ahmed Ọláni Salawudeen president fún iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà thirty three Victoria Robieke Street ní off Admiralty Way Lekki phase one nílùú Àjà iléeṣẹ́ náà ọlọ́run níjọ́ bàjẹ́ o ọlọ́run níjọ́ dàrú o ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run akẹ́ alhaji wa Kasim Ariyo Junaid